ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi o èmi olólùfẹ́ yín ni o ayaba táíwò adébáyọ̀ ọmọ èkìtì kété èmi ègìrẹ́ òrìlà ọba ọmọ èmi ni mò ń kí yín o tí mo wà lórí ètò wa léde èkìtì lénìí ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi o ẹ darapọ̀ mọ́ mi láti kí olólùfẹ́ wa ìyá àfibọ́lá aya adégbòye fún ọjọ́ ìbí rẹ̀ o ká bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó tún mú ọdún kan ó tún fi kún ọjọ́ orí rẹ̀ lénìí ìyáàfin bọ́lá adégbòye ó kú ọdún ó kú ìyèdún o ẹ̀mí rẹ̀ á ṣe ọ̀pọ̀ ọdún láyé o igba ọdún ọdún kan ni o wàá gbó wàá tọ́ wàá fi wú parí o wàá fẹ̀rìkì gòbì ó kú ọdún ó kú ìyèdún o olólùfẹ́ rẹ ọkọ rẹ àyànfẹ́ rẹ bàbá wa samuel adégbòye ó ní kí n máa bá ẹ kí ẹ o pé ó kú ọdún ó kú ìyèdún o pé wàá ṣe ọ̀pọ̀ ọdún láyé o bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ rẹ o wọ́n gbogbo wọn ní kí n máa bá ẹ bá wọn kí ẹ o pé okú ọdún okú ìyèdún o pé wàá ṣe ọ̀pọ̀ ọdún láyé o igba ọdún ọdún kan ni o pé wàá ṣe ìyá wọn kalẹ̀ o bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn olólùfẹ́ rẹ o wọ́n ní kí pé kí n máa bá wọn kí ẹ o láti Italy láti London láti Dublin gbogbo wọn ló ní kí n máa bá wọn kí ẹ o ìyáàfin bọ́lá ayádégbòye ìwọ lọmọ òṣogbo òròkì òròkì ọmọ àsálà èsúrú ni wọ́n ń jẹ sùn lọ́ṣogbo àkàrà ni wọ́n ń jẹ sùn nígèṣà mo tún kì ẹ́ sílé olówó orí rẹ o ọmọ ìrẹ́ alálùbásà ọmọ òrólú ọmọ ewé kan ni mo pè ìgbà ewé ló jẹ́ mi ọ̀rọ̀ ìrẹ́ kìrìn eré ni wọ́n ń sá okú ọdún okú ìyèdún o wàá ṣe ọ̀pọ̀ ọdún láyé o ẹ sì mí dọ́ṣogbo eh, eh, ẹ sì mí dọ́ṣogbo ah. Òṣogbo rókì o ẹ sì mí dọ́ṣogbo sẹ́lẹ̀rú àgbo àgbàrá àgbo lọ́sùn fi ìwé ẹ̀mọ́ rẹ̀ kí dókítà ó tó dé ẹgbẹ̀rún àgbo àgbàrá àgbo sẹ́lẹ̀rú àgbo àgbàrá àgbo lọ́sùn fi ìwẹ̀ ẹ̀mọ rẹ̀ kí dókítà ó tó dé okun ọdún o adúmọ́ra dán agùntàṣọ́lọ̀ obìnrin ẹ jọ̀wọ́ ẹ̀yin ènìyàn mi ẹ bá mi pín ètò yìí o kẹ́dẹ̀ bá mi kí ẹ ṣeun o.